máa fi jọ́kan sí ọmọ ìjọ tó máa ti ní jọ́kan tó máa jẹ́ àgbàdo tó máa ti ní jọ́kan àbí ọ̀rọ̀ yẹn ní kókó sí tẹ̀lé ra wọn. alhamdulillah والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ẹni tó ṣe lórí ibi tí ọlọ́run bá bá fún bàbá òun ní ìwòsàn òun ṣe sòyà àmọ̀sùn kan láti fi dúpẹ́ fọlọ́n lórí oore tọ́lọ́ wọn bá ṣe fún ọ̀làyàn ni ló jẹ́ lórí onítọ̀hún pé kó pé ìlérí yìí báyìí nítorí pé òfin ṣẹ̀rí àfihàn pé gbogbo orú àwọn ìlérí báyìí ara àjọsìn ni na bá yin àwọn olùgbàgbọ́ òdodo àwọn lérí ويخافون يوما كان شره مستطيرا ومن قيل لي كان باسي مثل من بير وجات سيكي أبروتين بأن وجاي يوم أفوق ويري ويري داني قال وما أنفقتم من نفقة أو نذرتم من نذر فإن الله أم وبوي هو تغانا الليري هو تغاسي أنا أضمه torí rẹ̀ ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ pípọ̀ pé ìgbà tí wọ́n á ṣe ìlérí yìí báyìí kò sọ níbẹ̀ tó sọ yá mi fẹ́ ṣe tẹ̀lé ra wọn ní tẹ̀lé ń tẹ̀lé ni eléyìí tó túmọ̀ sí pé ó fi ilẹ̀ fúnra rẹ̀ ní nǹkan tí ó wà ní sílẹ̀ yóò wo oṣù tí ọlọ́run bá fún bàbá rẹ̀ ní ìwòsàn tó bá gbádùn iye ọjọ́ mélòó ń gba nínú oṣù náà ìyẹn kàlẹ́ndà ìsìn tí ọgbọ̀n ọjọ́ ni àbí ìjọ mọ́kàndínlọ́gbọ̀n ayẹ́kó ti jẹ gbèsè iye ọjọ́ kọ́ gba ìtẹ̀lé ìtẹ̀lé lọ́tọ́ ajú fún kó ní olè gba tètè nísìnyí tí ọba ti wá nílé gba ìtẹ̀lé ìtẹ̀lé lọ́gbọ̀n ìjọ ni oṣù yẹn bá kà kó tó di kó sún mi yọ ayẹ́kó jẹ gbèsè ọgbọ̀n jẹ́ bí mọ́kàndínlọ́gbọ̀n bá ní kó tó di kó sún mi bá yọ ọjọ́ gbèsè ìjọ mọ́kàndínlọ́gbọ̀n bí ń bá ń tẹ́ ń ṣe kọ́mọkàkọ́lẹ̀ rẹ̀ tó bá ti pé gérégé ìgbà náà ló tó bọ́ lọ́wọ́ aburú tí ń bẹ nínú pásítì lérí bẹ́ẹ̀ pamọ́ ilé ìjẹun sí. ìzáàkúnlọ́ ọ̀fẹ́ dúdú ọ̀fẹ́ orí aago tí a máa pèsè onílẹ̀-èdè zero eight zero eight six zero one six one four one lẹ́ẹ̀kan sí zero eight zero eight six zero one six one four one eré ìrìn àbò tí olùjẹ́ ìlú tí ọba ní ìbéèrè láti bèèrè ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ó ní obìnrin tí ó ní oyún inú oyún lọ́wà lọ́kọ rẹ̀ fi kú wọ́n nígbà wo gan ni yóò parí ìsopọ̀ òtítì àkọ́kọ́ mi kejì wá ní wípé kìí sí ọmọ ìlú yẹn tí ó bá rí ìtọ́jú tó péye ní ọ̀dọ̀ ọkọ rẹ̀ níbi títí ń ṣe opó ìlọ tí ó lè lọ sílù rẹ̀ láti lọ parí ẹ̀dà yìí àbí yóò dúlé ọkọ rẹ̀ náà ni. alhamdulillah obìnrin tí ó ṣe pé ń bẹnu oyún òun náà lọkọ kọ lẹ àbí ń bẹnu oyún lọkọ rẹ̀ ṣaláìsí àmàkó obìnrin tí wọn bá kọ lẹ yóò jókòó ẹ̀dà èyí tí wọn bá sì jẹ́ pé ọkọ kú fún àwọn náà jókòó láti ṣe ẹ̀dà èyí tó bá yẹ pé ní oyún ló wà tán ti kọ́ lẹ̀ àti èyí tó yẹ pé ní oyún ló wà tọkọ rẹ̀ ti kú kò sí ìyàtọ̀ láàrin ìdá ìkíní kejì wọn ní ìbámu pẹ̀lú àṣọ ọlọ́run tó ní wa ulatul ahmali ajaluhunna ayya wada'na hamlahun àwọn aboyún obìnrin àsìkò táwọn fi jókòó ìdàdà wọn náà nìkan bí oyún nu wọn yálà ọpẹ́ tàbọ̀ yá sí ìgbà tí ìṣẹ̀lẹ̀ kíkọ́lẹ̀ àbí ikú ọkọ wọn ṣẹlẹ̀ eléyìí túmọ̀ sí pé tó bá ti dé oyún inú rẹ̀ ó ti parí rídà tiẹ̀ wọ́n á ní tí obìnrin tọkọ kú fún tí ìbá sọmọ lu ọkọ rẹ̀ ìjẹ́ tọkọ bá kú tí ò rí ìtọ́jú tó tó ìtọ́jú pẹ̀lú oyún tó wà nínú rẹ̀ ṣé ó lè fi ìlú àti ilé tọkọ ti kú fún un ó lè fi sílẹ̀ kó lọ sí ìlú tiẹ̀ níbi táwọn èèyàn rẹ̀ tí wọ́n ti lè gbárùkù ti tọ́jú rẹ̀ bí. àkọ́ni kó fi ọlọ́run dá lórí pé tí ọkọ bá kú ìlú agbègbè ilé tọkọ fi obìnrin sí tọkọ fi kú ibẹ̀ náà lobìnrin gbọ́dọ̀ wà láti jókòó kó gbọ́dọ̀ jáde kúrò ń bẹ̀ tábàtì pé aṣọ kó fẹ́ fìlú fìlú lẹ̀ kò fẹ́ lọ sí rí gbàǹbò mi àyàfi tó bá rí pé ọkọ rẹ̀ kọ́ ló nílé àbí ilé tí wọ́n jọ ń gbé eléyìí tí wọ́n ti háyà pẹ̀lú ọkọ owó ilé ti jó tán kò sì sẹ́nìkan tó bá aṣọ owó ilé tó sọ́dọ̀ tán onílé ń sì fúnlẹ̀ máa pé kán kò nílé obìnrin yẹn lè kó gbàngbà rẹ̀ àmọ́ kọ́ ló nílé àbówó ilé wọ́n ẹ̀sẹ̀ sani kò ní jó tán títí tóbi yóò fi parí ìdá rẹ̀ inṣàlá obìnrin ọ̀gbọ́dọ̀ kó mbẹ́ ọ. káwọn wa máa wá àwa wí kan ká máa fi ṣèkẹ́wọ́ nítorí kí mi ọba àjọ máa bẹ̀ nígbà ọjọ́ máa bẹ̀ tẹ́lẹ̀ náà tó ń gbé bẹ̀. ẹ ní rí ìtọ́jú tó péye dáná ọba máa tọ́jú rẹ̀ ọgọ́kọ́ tó. inṣàlọ́ àwọn èèyàn tó bá lè tọ́jú rẹ̀ nínú àwọn èèyàn ọkọ wọ́n máa tọ́jú rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ìgbà tó ti pé inú oyún nìwọ́ wà wọ́n máa mú nínú dúkìá ọkọ tó kọ fi sílẹ̀ láti tọ́jú rẹ̀ lábẹ́ òfin títí tó fi dìpọ̀ bímọ tó bá jẹ́ pé ìṣòro bá ń bẹ fóbìnrin yẹn láti ṣẹ́kù nílùú yẹn ṣẹ̀rí dàjókòó pọ̀ tó wá ti torí rẹ̀ tó sì dá lójú dọ́dọ̀ lọ́hùn wípé àìrọ́rùn rẹ̀ ní àyè ibi tọ́kọ́ fóun sí tó fi kú ni ló mọ̀ fẹ́ kú kò burúkú kúrò kọlọ parí àìdá rẹ̀ ń bò mí. ìlú pé pé ní zero zero eight six zero one six five four one náà ni ago tó lu jábí ìtàtì máa fèrè àwọn ìbéèrè ọlọ́pọ̀jọ̀ kan wa nínú ìbéèrè tó tó wà níbi ni wípé wọ́n ní kí ni ìrúngbà tí Islam gbà lérò pẹ̀lú wípé tàbá ti tashahud kàmànà káwájú sí ẹ̀rí wá fún àbí kọ̀lẹ́rì. alhamdulillah àkọ́kọ́ ni pé ẹ̀sìn tiwa kìí ṣe àfọpọlọ gbé kalẹ̀ àforíhàn so bí ẹni tọ́nà ń fi ẹ̀sìn ránṣẹ́ wa bó ti ṣe ń gẹ́lẹ́ lọ́rọ̀ ní ká máa wà òkọ́sí rẹ̀ لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا أو قصر رين بفين أرى رسول الله فإن من قول الله أتوجه كين توسن سيرنا الله لقو لقو ما نبي صلى الله عليه وسلم تسيسي صلاة لعنسي بتسيسي الصيام لعنسي بتسيسي يو زكاة لعنسي بتسيسي حج إنا لعنسي أن صلوا كما رأيتموني أصلي أما تسولاتك يا سيدي من كم ينسي أما دروا دوري حج أني لتأخذوا عني منسكك أقبلت ما تسي حجي لا تغامي إليه جبع أنا صلى الله عليه وسلم أن لن تسكت ما ستشهد وما النوم كاربين وسي مانجمع وائل بن حجر رضي الله عنه وكان مع الصحابة أن مولي النبي صلى الله عليه وسلم nígbà tí ń ṣe tashahhud wọ́n na ọmọ rẹ̀ ti ìfábẹ́là ó mì sókè mì sílẹ̀ yẹ́dọ̀ ọ̀rù ha wọ́n fi ń ṣàdùà so bí ti ṣe ní káṣí làwọn ṣe ẹ̀sìn Islam òfin àti àwọn àlànà eléyìí tí ọlọ́run fi rán ànábì sallallahu alaihi wasallam òun là máa ń tẹ̀lé nínú Islam nìyẹn. Ah, tọ́mọ́gbàgbé pé ní orí aago tí a ń pè sí ọ̀nà ní 0086016541 hello wọ́n yé kún sọ ọ́pọ̀ ah, kí ló kọ́ ìwọ̀lẹ̀ tí ó pè kí ni bèèrè yìí ìbéèrè yìí pé ìgbé àjẹ́bẹ̀lẹ̀ tí a máa ń ṣe láàrin ìṣùgbọ́n ìwé ìṣùgbọ́n ìṣùgbọ́n ìwé a máa ń gba bọ́ọ̀lù ìgbà ìṣùgbọ́n ìṣùgbọ́n ìṣùgbọ́n ìṣùgbọ́n ǹjẹ́ wọ́n ní sọ́gbójú mi. àkọ́kọ́ wọn ní ìbéèrè alákọ̀ọ́kọ́ ok wọ́n ní kúlọ̀ ọ̀dọ̀ rọ̀bì falak kúlọ̀ ọ̀dọ̀ rọ̀bì nas kúlù huwa allahu ahad eléyìí tá ń ká lẹ́yìn gbogbo sọ̀làwàt sọ́gbójú mu àmì bẹ́ẹ̀ ṣe ṣèbéèrè òun yóò bá òun mu yẹ́n pé sọ́gbójú mu síbẹ̀ lànà bìtì fi kọ́ wa bẹ́ẹ̀ ni Ànábì sallallahu alaihi wasallam ti fi kọ́ wa lẹ́yìn sọ̀láàtì kọ̀ọ̀kan kọ́dà kìí ṣe lẹ́yìn lásán wọ́n ní kẹ́kẹ́ ayatul kursi kẹ́kẹ́ qul huwa Allahu ahad kẹ́kẹ́ qul a'udhu bi rabbil falaq kẹ́tún kí qul a'udhu bi rabbin nas lẹ́yìn gbogbo sọ̀láàtì kọ̀ọ̀kan tó bá ti jọ́ra yẹn kọ́dà ayatul kursi yẹn Ànábì sallallahu alaihi wasallam kàn pa fún wa ká mójútó wípé bẹ́ẹ̀ yẹn bá máa kéè lẹ́yìn gbogbo sọ̀láàtì ọ̀ràn yẹn kọ̀ọ̀kan nǹkan kò ní di lọ́nà láti wọ àlùjánnà ẹ̀yà àfikọ́jẹ́ kú nǹkan kò ní di lọ́nà láti wọ àlùjánnà àfikọ́jẹ́ kú. qul huwa allahu ahad qul a'udhu bi rabbil falaq qul a'udhu bi rabbin nas ànábì sì ní kẹ́ máa ka lẹ́ẹ̀kọ̀ọ̀kan lẹ́yìn gbogbo sọ̀láàtì yàtọ̀ sásùbà àti magrib kẹ́ẹ̀tì máa ka súra kọ̀ọ̀kan nu mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ní àdúrà wo ni ìbéèrè aláwọ̀kọ́ ní àdúrà wo. àdúrà tá a máa ń ṣe láàrin foríkalẹ̀ méjèèjì àwọn àdúrà wà tánàbí sallallahu alaihi wasallam ní ká máa wí rabbighfir li warhamni wa'afini wa'fu anni wahdini warzuqni warfa'ni ẹ máa wí láàrin foríkalẹ̀ méjèèjì kí ẹ bá lè wí ẹ máa sọ pé rabbighfir li rabbighfir li rabbighfir li ẹ bá ti wí lẹ́ẹ̀mẹ́ta ó ti tó. Jazakumullahu khairan. 08080016541 omi ago tí ó lè jábì lẹ́ẹ̀kan sí 08080016541 onáà ni ago tí a mọ̀ pèsè tí a bá ti ní ìbéèrè tí a fẹ́ ṣe ìbéèrè rẹ̀ nínú ìbéèrè tó wà bí wọ́n ní pé ẹni tí ó ń fi owó rẹ̀ sí òwò pẹ̀lú iléeṣẹ́ kan owó yẹn wá nì àwọn iléeṣẹ́ òwò tí wọ́n fi ó ní ṣe pẹ̀lú ọtí nígbàtọ̀ wá yá wá padà wá pé á ah! tọgbọ́ wá sí wá pé ó ní haram ọwá kú mẹ́rọ gba owó rẹ̀ gbèsè tó wá jẹ́lẹ̀ ọ̀pọ̀ fún gẹ́gẹ́ fara rẹ̀ ti jẹ́lẹ̀ ọ̀pọ̀ débi wípé kò ní owó rẹ̀ tí ó fi ṣòwò àti èrè tí wọ́n fún tábìsàn gbèsè ló wọ́n ní ṣé ó lè fi owó òun fi san gbèsè tọ́jọ́ sí pé ní yọ̀wà máa gbìyànjú láti máa ṣiṣẹ́ tó ẹgbẹ́ tó wá fi wá rí ojúlówó owó rẹ̀ ojú owó tó lé lórí ojúlówó owó rẹ̀ yóò fi lè bọ́kù nínú gbèsè. ẹni tó fowó ṣòwò nílé ìpọ́ntì tó wá jẹ́ pé ọgbà owó rẹ̀ kúrò ń bẹ̀ lẹ́yìn ìgbà tó mọ̀ pé tó ń ṣe ọ̀dà ṣùgbọ́n ti èrè àtòjú owó tí wọ́n fún un tó lè ká gbèsè tó jẹ nínú ìgbésí ayé rẹ̀ tó lè fi èrè tó jẹ ńlẹ̀ ọtí kún ojúlówó owó rẹ̀ láti fi san àwọn gbèsè tó wà lọ́rùn rẹ̀ kọ́ wá tẹpá mọ́tẹ́ pé owó tó ń bá wa rí nìsín tó bá fi ká èrè tílé ọtí fún un àwọn á bọ̀ lọ́wọ́ rẹ̀ rárá o owó mi lọ fẹ́ bọ́ lọ́wọ́ rẹ̀ èyí tó jẹ́ èrè burúkú tó jẹ lórí ilé ọtí gangan lọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ sòtò bá ti bọ́ lọ́wọ́ rẹ̀ ó tún padà sí fi ojúlówó owó rẹ̀ ṣiṣẹ́ ọlọ́run lẹ́dàá wa yóò bọ̀ san gbèsè rẹ̀ náà. Ah, zero eight zero eight six zero one six five four one ọ̀nà ni aago tí olùjáde tí a mọ̀ pè sí gbogbo ẹnikẹ́ni tó bá ní ìbéèrè ọlọ́kọ̀ọ̀kan láti fi nípa ọ̀rọ̀ ìfẹ́ wa nínú ìbéèrè tí ó wà níbí òun náà ni wípé ó ní obìnrin tó yẹ sí wípé ó ní ilé ó sì tún láwọn dúkìá mi náà ó sì lọ́mọ ńlẹ̀ ó wá fún ọmọ àǹtí rẹ̀ ní ó wá sọ fún ọmọ àǹtí rẹ̀ pé ilé mi ò bá fún àmọ́ nígbà tó tó lẹ́tọ̀ọ́ sí òun nígbà tí n bá tó kú tán tí n bá ti kú tọmọ ìjẹ kí wọ́n wáyé pẹ́ ní ilé ìwọ ni ó jògbọ́ rẹ̀ wọ́n ní ṣe ilé ìsọ́tọ́ ní abẹ́ Islam hello wà ní ìṣàn bẹ̀rẹ̀ àti ló kọ́ yínbẹ̀lẹ̀ tí ń pè ọ́. kí ni ìbéèrè yín. mo bèèrè nípa pé tí a bá fi sọ̀rọ̀ a bá fi sọ̀rọ̀ tí ìwọ́n bá ń ta sọ́ọ̀tì bá ń tẹ́ àsókè ní àwọn ìjà tí máa kí ní sókè tí ọlọ́dọ̀ káwọn ọmọ bá tá bá ń ta sọ́ọ̀tì bá tẹ́ àgbà wọn máa fi lé. a tó kà so a sì sòrò àtọ́bá tó kí fati àti sòrò àtàn ayẹ̀kọ́ra dákẹ́ díẹ̀ ṣáájú kó tó di pẹ́rùkù ọ̀ ibi tó ti dákẹ́ kó tó di pẹ́rùkù ọ̀ yẹn àwọn ló àǹfààní yẹn láti kí fati àti wa gẹ́gẹ́ bí àyè ti ṣe ń bẹ fún wa láti lo àǹfààní dùn áwò lè ṣèfìtà eléyìí tí ìmáàmù máa ṣe ní ìbẹ̀rẹ̀ sọ̀láàtì a lè lo àǹfààní àdúrà yẹn káwọ́ fi ṣeré kí fati àti wa kó tó di pé ìmáàmù mẹ́nu lé fati àti wa ṣùgbọ́n àti sọ láti táǹkì ó sókè àti táǹtì ń kí ó jẹ́jẹ́ ọ̀ràn ẹ̀ ló jẹ́ lórí wa pé káwa náà kí fatiha hadith Ubadah ibn Samit radiyallahu anhu anabi sallallahu alayhi wa sallam wọn ni la salata liman lam yaqra bi fatihatil kitab kò sí sọ láti fún gbogbo ẹnikẹ́ni tí ó kì í fatiha eléyìí kò yọ ìmáàmù lẹ̀ kò yọ ẹni tí ń dá sọ láti ṣe sílẹ̀. Si kò sì yọ máàmú tí ń bẹ lẹ́yìn imam kò yọ sílẹ̀ ẹni tí ó nílé tó sì bí àwọn ọmọ tó wá sọ àsọtẹ́lẹ̀ pé tóun bá kú ilé òun tó ní o òun fi bùn ọmọ àǹtí òun á wò wò tó bá yẹ pé rú ìyá yẹn ó ní dúkìá mi tó mú kí ilé yìí kó ṣe déédéé pẹ̀lú ìdá kan nínú mẹ́ta gbogbo dúkìá ìyá yìí àbí kó ṣe kó kéré sí ìdá kan nínú mẹ́ta dúkìá rẹ̀ ìgbà náà láàmú àsọtẹ́lẹ̀ ìyá yìí láàmúṣẹ àmọ́ tó bá pé iléun náà ní gbogbo nǹkan tó ní láyé rẹ̀ kò ní nǹkan mí àfi léun bó wàá ló ti jẹ́ ó lọ bọ́ sórí tí náà kí òsì àwọn ọmọ tiẹ̀ tí wọ́n bí wọ́n fẹ́ káwọn jẹ́ pé wọ́n jogún ẹkún àti sùúrù àwọn ò ní rí nǹkan kan múnú ilé tọkọ wọn á ní kọ́màǹtì rẹ kó jogún lé àìrò ìyá ò ní wọ lábẹ́ òfin ọlọ́run tí wàá kí gbogbo ń tó nínú ìdá kan nínú mẹ́ta léèyàn nìkan ńlá fọ́màǹtì rẹ ìdá méjì nínú mẹ́ta tó kù yọjẹ táwọn ọmọ rẹ nítorí pé òfin ọlọ́run sọ pé ẹni asọ̀sọ́tẹ́lẹ̀ pé kí wọ́n fún ní nǹkan kan nínú dúkìá wà lẹ́yìn ìgbà tá a bá kú a gbọ́dọ̀ fún ní tí ó tayọ ọ̀dá kan nínú mẹ́ta eléyìí jẹ́ bó sì jẹ́. ìyá kùnú la fẹ́ ẹ̀lọ́ àdékù sọ́dọ̀ lọ́wọ́ kí ló tí ń béèrè o. kí ni béèrè ń. ìbéèrè mi pé tí ọmọ ìyá bá ẹni tó bá jẹ́ mùsùlùmí tó ẹgbẹ́ mùsùlùmí dára ra mọ̀ sí sí sẹ́kù nínú náà ṣe gbogbo àwọn ìwà àjà àdúgbò àdúgbò ìjọba ìgbésẹ̀ mẹ́rin. mo ń gbàgbọ́ wá fún fáwọn ọmọ ìyá fẹ́ wọ́n á bá wọn kan ní gbè lára rẹ̀ kí ni àmọ̀ yìí kò wọ́n fi náà gbọ̀rọ̀ yẹn lọ ní àbí wọ́n dàbí bí ara ọ̀gbọ́n ẹlẹ́ẹ̀kejì ní ìwé ìrìnsà ní nǹkan ẹ pé ẹ̀ẹ́dẹ́gbẹ́ àfọ àti kọ́mọdéwú kọ́ni pé àwọn àwọn àwọn ọmọ wa ó wà lọ ìyẹn kẹ́kọ̀ọ́ àwọn òbí rẹ̀ ọtí náà ń kà ń san owó lẹ́gbẹ́ wọn láti ju owó ọtí yẹn ní ìdájọ́ rẹ̀ rà. Alhamdulillah ẹni tá a mọ̀ mùsùlùmí gidi ṣáájú kó tó kú filẹ̀ ayé lẹ̀ tá a mọ̀ pé ń ṣe ojúṣe mùsùlùmí yẹ bó ti ṣe tó àti bó ti ṣe yẹ tó wá kú tán tá a gbìyànjú àti wẹ̀ tá a bá ìfúnpá lápá rẹ̀ abóńdé ń bàdí rẹ̀ òkà kó òkà lọ́wọ́ rẹ̀ àdó lọ́rùn rẹ̀ báwo la ti ṣe fẹ́ sí àbọ̀ ni pé tó bá jẹ́ pé ọba wà láyé tá a láǹfààní àti lè bá ní gbólóhùn kan àbí méjì àbá láǹfààní àti lè bí léèrè àwọn ní gbogbo àwọn dìgbàdìgbà tó di sára kí ni ìgbàgbọ́ rẹ̀ sáwọn kan wọ̀nyí òun náà bá láǹfààní àti lè dá wa lóhùn pé ń ṣe ni mo di àwọn nǹkan yìí mára nítorí pé àwọn ní sọ ni àwọn ní ìgbà ni àwọn ní jẹ́ kí aburú àìdá àti àdánù kó ṣẹlẹ̀ sí wọn tó bá ti lè fẹnu rẹ̀ sọ bẹ́ẹ̀ á sọ pé ó ti di káfíìrì ìjọ túmọ̀ sí pé tó bá fi lè lọ kú lẹ́yìn tá a ti mọ ìhà tọkọ sáwọn nǹkan tó di mara kò sí nínú ẹni tí ó lẹ́tọ̀ọ́ sí ká ṣe sọ̀látùl jánásà sí lára àmọ́ tó bá pé pé ó tó kú yẹn ló sọ fún wa wípé àwọn nǹkan wọ̀nyí òun kàkà wọn kún nǹkan kan tó jẹ́ pé wọ́n máa jẹ́ sábàbí lásán ni àmọ́ náà ló ní sọ lọ́láàbò òun náà ló lè sọyàn ló lè dáàbò bò yẹn àmọ́ pẹ̀lú sábàbí àwọn nǹkan wọ̀nyí á sọ pé lóyún ti ṣẹbọ ní ẹbọ tó kéré tàlákọ̀ọ́kọ́ ẹbọ ńlá ló ń ṣe àmì ṣe sọ láti sùn lára àmẹ́ni kú lórí pé ń ṣe àwọn ẹbọ kéékèèké kò dí wa lọ́nà láti ṣe sọ láti sí lára torí ẹ̀ ìgbà tó ti wá kú ní ìsìn tá a mọ ìhà tí ọkọ̀ sí ní tó dè mara àwọn gbé sórí ẹ̀ tó kéré jù wípé ẹbọ kékeré ipò rẹ̀ ní dídè mára tó dè wọ́n mára wà lọ́dọ̀ tiẹ̀ kò gbàgbọ́ páwọn nǹkan wọ̀nyẹn gan ni ọ̀sọ̀ kò gbàgbọ́ páwọn gan ni ọ̀dà àbòbò ọkàn fi nǹkan tí èsì sábàbí ṣe sábàbí á sì sọ láti sí lára wáyé ọjà bẹ̀rù ọlọ gbogbo oníkálukú wa ká mọ̀ pa kù ikú tẹ̀sí rí yẹn èèyàn ò lè sá fún kọ́bọ́ ọmọ lọ́wọ́ a máa sá fún gẹ́gẹ́ bá a ti ṣe rò pàwọn ń sá fún un ṣùgbọ́n tí ó ṣẹlẹ̀ gángan òun náà ni pé lílọ bá là ń lọ bá ọlọ́ọ̀lẹ́dàá sọ pé qul innal mawta alladhi tafirruna minhu fa innahu mulaqikum ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون sọ fún wọn pé ikú tẹ̀ ń sá fún yín yóò pàdé yín wájú ni ẹni ká ń lọ bá ni ẹ ń lọ bá ó dúró ẹ̀yin lọ bá ni ọlọ́run sì dá yín padà sọdọ ọlọrun ọba ẹlẹ́dàá wa tó dá wa tí ó fún yín nírò nípa gbogbo nǹkan ìgbélé ayé sí ẹ já bẹ̀rù ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ nínú wa lọ́wà lọ́jọ́ pé kó tó kú tẹ bá ń pè lọ sí di ìṣẹ̀sìn mùsùlùmí la mọ̀ ọ́ sí mùsùlùmí ni wọ́n bí ọ kí ló dé tó jẹ́ mùsùlùmí tó ọgbẹ̀sìn tó gbòfin rẹ̀ kí ló dé tó jẹ́ mùsùlùmí tó ọgbẹ̀sìn tó ìsojúṣe rẹ̀ nínú ẹ̀sìn Islam títakú lọ̀pọ̀lọpọ̀ máa takú wọn lè kí tí wọ́n máa yanu gbàgàdà sọ̀sọ́kùsọ wípé a ah, kí ló kàn ọ́ pẹ̀lú òun sọ́lọ̀ ń rán sóun àbí tọ́lọ́ wọn bá sì ṣírò òun ṣé ìwọ wà ń bẹ̀ ni tọ́ọ̀bù ń wọ náà tó ni òun lò wọ́n dà náà tó ń wọ̀ iná ó rò pé rí ni ọ sọ pé sí ọ̀bọ̀ ọmọ kùnú rẹ kùnú gbogbo èèyàn lè gbà lọ́wọ́ rẹ kó mú bí wọn náà bá mú àmọ́ iná wọn ní sí ọ̀bọ̀ wọ náà tiẹ̀ ni àrẹ́pọ̀ wù láti wọ náà náà ni lásán kọ́ nígbà tí wọ́n sọ pé kò sínú tó sínú kí ló kàn lọ kí ló kàn lọ pẹ̀lú ilé ayé tàǹsì kí ló kàn lọ pẹ̀lú níta aláàárín inú ilé ayé gbogbo ọjà máa kankan nítorí pé dúkìá òdodo tọ́ ẹ̀ka mójútó náà lẹ̀sìn wa ìdí ni kò ní ọba àwọ̀ sàárè wa òun náà ní ọmọ bá wa gbé bẹ́ẹ̀ òun náà lọ́lọ́wọ́ bó fi ṣèṣirò fún wa ń jọ gbé ndẹ̀lù kìyàmù àtẹ̀sáwọn ẹrù ilé ayé àwọn pàǹtí lásán dáhùn kó ká tẹ́ pé gbogbo bó tilẹ̀ wù kọ́ pọ̀ kó kéré tó ànímú lọ bì kankan oníkálukú ẹja mójútó ẹ̀sìn wa mùsùlùmí la mọ̀ ọ́ sí máa sojú sí ẹ̀sìn islam mùsùlùmí la mọ̀ ọ́ sí má gbẹ̀yìn níbi ká sin lọ́hùn nítorí pọ́jọ́ kan ń bọ̀ ọjọ́ ńlá tó ṣe pé ọ́ tẹ̀rí gbà sọ ọ́ jáwé bomú ó di ẹni tó ṣe pé àkùkọ kọ lẹ́yìn rẹ kí lọ fẹ́ gbé pàdé ọlọ́run ìdá bẹ̀rù ọlọ́run rẹ lẹ́dàá wa. wọ́n lè yàn kọ́ àwọn ọmọ ń kéwù àwọn bàbá àwọn kan nínú àwọn ọmọ táwọn ń kọ́ kí ọtí ni wọ́n ń tà láàlè máa gbowó ọtí lówó lé kí ó kí lọ kàn túnbọ̀ lọ́lọ́run tí ní kí wọ́n lọ máa wádìí iṣẹ́ wo làwọn òbí ọmọ ń ṣe. ní ìsìnmọ̀ ń ta búrẹ́dì ẹnìkan wá ra búrẹ́dì lọ́dọ̀ mi ẹ wàá máa bí léèrè pé iṣẹ́ wo lẹ́ ń ṣe tẹ́ fi mọ́ búrẹ́dì wá. àbí wo ni karambà ni tí ẹni kọ́kọ́ máa ń kí ó kó sì gbowó lé kí ó tọ́ fẹ́ gbà lọ́wọ́ àwọn ọmọ ọlọ́run ọ̀bí ọkọ máa wádìí fẹ́ táwọn èèyàn ń ṣe tán fi rówó tán fi fẹ́ sanwó lé kí ó ìwọ la ṣe jù. jazakumullahu khairan ìdúnnú ọ̀làjọ́ láti orílẹ̀-èdè yìí ni àwọn sọ pé ẹ dákun sí ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́run kí ọmọbìnrin kọ́ fẹ́ ọmọ ẹ̀gbọ́n àbí àbúrò àwọn òbí rẹ̀. alhamdulilayi ọmọbìnrin wọ́n ní sọlẹ fẹ́ ọmọ ẹ̀gbọ́n bàbá rẹ̀ ọmọ àbúrò bàbá rẹ̀ bẹ́ẹ̀ni ọ̀tọ̀ wọ́n pè wọ́n ní abna'u wa banatul a'mam abna'u wa banatul akhwal àwọn ọmọ àtàwọn ọmọbìnrin tẹ̀gbọ́n-tàbúrò tí bàbá pa wọ́n pọ̀ àwọn ọmọkùnrin àtàwọn ọmọbìnrin tẹ̀gbọ́n-tàbúrò tí ìyá pa wọ́n pọ̀ so àwọn eléyìí wọ́n lè fẹ́ra wọn lábẹ́ òfin ọlọ́run torí ńgbà tó náà bá dárúkọ àwọn ẹni tí ọ̀tọ̀ kan fẹ́ra wọn àtàwọn tí ọ̀tọ̀ kan fẹ́ra wọn nínú súnà nàbì sallallahu alaihi wasallam wọn àwọn àdárúkọ àwọn eléyìí nínú àwọn tí ọ̀tọ̀ kan fẹ́ra wọn. ìyẹn ni kí ìwọ àtẹ̀gbọ́n rẹ̀ àbí ìwọ àtàbúrò rẹ̀ ẹ̀yin ọ̀gbọ́dọ̀ fẹ́ra yín ìwọ ni àmọ́ ọmọ tẹ́yìn bí wọ́n lè fẹ́ra wọn lábẹ́ òfin ọlọ́run ọba o kò sí nǹkan kan tó ní kí wọ́n má fẹ́ra wọn tó ń bá fẹ́ fẹ́ra wọn eléyìí tó takò àṣà àti ṣe Yorùbá tó jẹ́ pé kìí ṣe pọ́mọ ẹ̀gbọ́n àtọmọ àbúrò gan ọmọ ilé pawápọ̀ àdúgbò pawápọ̀ wọn ni wọn ò lè fẹ́ra wọn ẹsẹ̀ lè máa fẹ́ra yín ọlọ́mọdé ara ìdá tó ń bọ́ ńbẹ̀ àlọ́ làwọn bá gbà tọ́lọ́mọ bá sì gbà kankan kò sí ní tulè sọ́ bí wọ̀ ṣùgbọ́n àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa sallam ó fi hàn wá pé ẹ̀rìn jìnnà tí bá fẹ́ fẹ́yàwó ẹrin jìnnà tẹ́ bá fẹ́ lọ́kọ ẹ fẹ́ ẹni tó jẹ́ pé jíjẹ́ tó jẹ́ àjòjì sí mọ̀lẹ́bí yín ó jìnnà dáadáa irú wọn ni kẹ́ ẹ máa fẹ́ lọ́kọ irú wọn ni kẹ́ ẹ máa ní níyàwó nítorí káwọn ọmọ yín ò lè bá jẹ́ni tó lágbára torí tẹ́jẹ̀ bá ti súnmọ́ra wọn jù àwọn ọmọ máa sábà yàbìràn kọ́ lọ́n sànù. ìyá kùnú náà fẹ́ràn láti Ìlọrin kọ́rọ́ state wọ́n ní ẹlẹ́kùn ìgbà ó ní àtàrò ojoojúmọ́ tí a máa ń ṣe láàárọ̀ láàárọ̀ ìgbà ó ní ṣé kété tá a bá ti sọ láti ṣubú yìí ni ọ̀sẹ̀ ọmọ ìrìnlẹ̀ lórí káfíń nù àbí àlèsí nígbà mí nù. àtàrò sọ̀bà àsìkò tó ti bẹ̀rẹ̀ náà ní tálífẹ́gà rìbá ti yọ ní ètò túmọ̀ sí pé ẹ lè ti bẹ̀rẹ̀ sí ní ṣe ṣáájú kẹ́ tó ṣàṣùbà ẹ lè ti bẹ̀rẹ̀ sí ní ṣe ṣáájú kó tó di pé ṣàṣùbà tẹ bá sì lọ lára di ẹ̀yìn ìgbà tẹ parí àṣùbà tẹ ṣe alikaru tó máa ń wáyé lẹ́yìn sọ̀lá tó sọ́bà tẹ wá bẹ̀rẹ̀ alikaru sọ̀bà lẹ́yìn rẹ̀ kò burú ọ̀dà. wọ́n ní ẹ̀dá wọ́n ní kí láti ìbàdàn wọ́n ní kí ni ìdájọ́ ihò tí ó sílẹ̀ lórí sọ̀lá pàápàá jùlọ tí ó jẹ́ ìmọ̀ràn ní owó ẹ̀ sílẹ̀. alhamdulilayi tí ìhòòhò ìmáàmù tó bá sílẹ̀ lórí sọ̀lá ìyẹn ni pé n ti ń bẹ láàrin ìdodo imam sí orúnkún rẹ̀ méjèèjì tó bá sílẹ̀ lórí sọ́lá ṣe eléyìí ó kó bá àlàáfíà sọ́lá tirẹ̀ tó tí òwò bá ti sílẹ̀ ó kó bá àlàáfíà sọ́lá wọ́n tún sọ́lá tìyàn bẹ̀rẹ̀ wọ́n tún sọ́lá tìyàn bẹ̀rẹ̀ ṣùgbọ́n kí ni máa fà tí òwò fi máa yọ ọ́ lẹ̀ ọ̀nà nìkan ti pàṣẹ tá a láwọ̀ lè jẹ́ aṣọ tó fún ó lè jẹ́ aṣọ tó jẹ́ bọ́ǹfò so imam kò yẹ kó jẹ́ pé irú àwọn aṣọ tí ọmọ wọnú ètí ò túmọ̀ sí kí ṣòkòtò rẹ̀ àbẹ́wò rẹ̀ ọmọ wọlé o ṣùgbọ́n aṣọ tí ó wọ̀ wọ́n jẹ́ aṣọ tó fẹ̀ tí ò fún wọ́n sì jẹ́ ètò sí pé ó balẹ̀ kó má jẹ́ ètò lọ sókè èyí tó bá pé ṣẹ́ẹ̀tì ni lè má ń bá wọ̀ ṣẹ́ẹ̀tì yìí wá jẹ́ pé ó ti fò lọ sókè púpọ̀ lọ́nà tó ṣe pé tí wọ́n bá rúkú a máa rí kun lè máàmù tó bá forí kalẹ̀ a máa rí dodo lè máàmù a máa rẹ́yìn rẹ̀ ṣẹlẹ̀ yọ̀ mọ́. láti ìlú Ṣakí wọ́n ní ẹ̀dá kan pé arábìnrin kan lórí ọkùnrin tí ó wù tọ́fẹ́fẹ́ ó sì mú lọ ilé lọ bá bàbá rẹ̀ bàbá rẹ̀ sọ pé ní kò sí tó burú àwọn òbí fún un àmọ́ yàyà rí pé ọ gbọ́dọ̀ mú ọkùnrin kankan wà sódìgbà tí ọba tó parí iléèwé rẹ̀ wọ́n ní ẹ̀dá kò kí ni ìmọ̀ràn tí ẹ fẹ́ fún irú àwọn òbí bẹ́ẹ̀. àmọ́ tí bàbá ti sọ pé kò burú ẹni tó mú wá á fi ọ fún ọ̀rọ̀ bàbá náà ló lágbára jù bàbá ní fọmọ lọ́kọ kì í ṣèyà torí rẹ̀ ìgbà tí bàbá ti rí i pé ìgbà tó máa ti mọ́kọ wá ó ti tó lọ́kọ nù ọmọ ẹni bá ti tó lọ́kọ àjọ lọ́kọ nù sọtí bàbá bá ti ní òun fọmọ fún ọkùnrin yẹn gbogbo bó ti lè wù kí ìyàwó máa fapájánú lọ́kàn fapájánú lásán ni ọmọ ti di ìyàwó ọkọ nù kí bàbá ọmọ kọ ọ̀rọ̀ rẹ̀ jẹ́ nítorí tìyàwó àmọ́ tó bá yẹ pé ìyá ti kó jìnnìjìnnì bá bàbá látàrí pọlọmọ tí ì fara mọ́ tí bàbá sì ní tọ́ pàtí ààrẹ ti ní kò tí ìyá kò tí ìyá náà nù kò sí wàhálà tí wọ́n bá ti lè ṣe sùúrù ìgbà tó mọ̀ parí iléèwé rẹ̀ wáyàwó tiẹ̀ síwájú ká máa ti hàn mọ́ ọmọ ń lọ iléèwé ọmọ ń lọ iléèwé ká ti torí rẹ̀ má fi lọ́kọ ewu ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o bí o ti pa bí o ti ṣe ní tí ìjẹ́pọ̀ ti parí iléèwé nù ẹni tí ó ra mú fi ra mú tí ó fi lóyún lọ́ba di bá kété ẹ mọ̀ pé ẹ kúkú ní sọ ẹ nílè sọ fẹ́ni tí ó fún lóyún lásìkò tí ì tò so ẹ kúkú fi lọ́kọ ẹsẹ̀ ńlá lẹ́yìn ẹ má ti ńlá lẹ́jẹ̀. oníbèrè bèrè láti ìlú Ìlọrin Kwara State wọ́n ní pé ẹjọ́ kí ni ṣẹ̀ríà sọ lórí owó ìpàjọ àti fáìnì tí máa wáyé lórí àjọ táwọn ń dá. kọ̀tọ̀ owó òpó kọ̀tọ̀ rárá owó èlé lọ́jà sí lábẹ́ òfin ṣẹ̀ríà bákan náà fáìnì òun náà abẹ́ èlé lọ́bọ́ sí lábẹ́ òfin ṣẹ̀ríà a gbọ́dọ̀ sọ́ra gidigidi lórí pé gbọ́ndà bá fẹ́ ṣe tó ní ṣe pẹ̀lú àwọn owó yìí ká máa ṣọ́ra torí pé àti jèlé kìí ṣe nǹkan tó ṣòro àbí nǹkan tó jìnnà púpọ̀ màtá ti jẹ́ni tí wọ́n mọ̀ ń kó òfin ẹ̀sìn wa eléyìí ga ní ìjà máa lu gba rìbá rìbá rìbá rìbá lọ́pọ̀lọpọ̀ owó òkó kọ̀tọ́ fáìnì kọ̀tọ́ àjọ tẹ́ǹdà yín mẹ́wàá yín mẹ́ẹ̀ẹ́dógún owó tẹ́ǹdà ń bó lẹ́sìn máa bẹ́ẹ̀ máa kó ẹ lè ṣe mújẹ́ eléyìí bófin ṣẹ̀ríà mu so nọ́mbà tí kálukú bá mú òun náà ní ká máa tẹ̀lé ẹnìkan ò sì ní sanwó kò ẹnìkan ò ní sanwó fáìnì so tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú ẹni tí ń kówó lọ́wọ́ táwọn èèyàn fi ń kó òun kó láníyàn tó dáa pẹ̀lú owó tí ń kó lọ ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá ọ̀sán lẹ́sàn-án rè lórí ẹ̀ so àní gba fáìnì kankan torí pé gbogbo abẹ́ ìlú lọ bọ́ sí i. ìjọba kò ní ẹ lóò. Aleykum salam jùlọ wà kí ló pàyín bọ̀dẹ̀ tí ń pẹ̀rún? Mèjì lọ́sẹ̀ láti àìbò. Kí ni béèrè yìí? Ìdí àwọn àpẹẹtọ̀ àwọn aláàjẹ́ bá ní wọn pẹ̀lú dáadáa. Bẹ́ẹ̀ni aláàfọ̀ ní pé kẹ́ bí òfin Islam tó ṣe gba ọ̀gbọ̀n láì láti ṣe ọ̀gbọ̀n láti lẹ́nu mẹ́ta. Ọmọ ní ti bẹ́ẹ̀ kó ṣe kúrò táwọn obìnrin láì àwọn náà nígbà láì láti ṣe lẹ́nu ìbéèrè lẹ́kejì mi nípa ẹni tí tó rán kírun tó ń dá kírun tó wá gbàgbọ́ kásúrà lè rí fatia olùjẹ́ kòtò kásúrà lẹ́yìn sì máa tún ìrìn èyí alhamdulillah àwọn ọkùnrin ọlọ́run bá fún wọn láǹfààní kí wọ́n kó obìnrin sílẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kó tó di kóbìnrin yẹn ó déwọ̀ fún wọn. ǹjẹ́ àwọn obìnrin tí ìgbàláyè wà fún wọn náà láti máa bọ́ ọkọ dànù ẹ̀mí ìlú kan ni wọ́n lè bọ́ ọkọ dànù nínú ìgbésí ayé tiwọn náà eléyẹn kò ní òǹkà títí gbogbo ìgbà tó bá wù láti máa bọ́kọ dànù ló lè bọ́kọ dànù torí èyí tó dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ òun náà ni pé ìbọ́kọ dànù kì í ṣe ìkọ̀sílẹ̀ torí rẹ̀ kò lóǹkà tóbìnrin bá rí i pé ọkọ ọkọ ńlẹ̀ tòun ó sì ta kó wọn tètè gba wájú mọ́kọ kọ́ bọ́kọ dànù tó bá bọ́kọ dànù tó tún wá bó ṣe bá wọn sọ tó wọ́n tuntun yìí gìso tí ó fi máa ṣẹ́kù pẹ̀lú ọkọ rẹ̀ sọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin kò ló ń kà tọ́ba ṣe sọ láti lọ tá a gbàgbé súrà eléyìí tọ́ ẹ káka lẹ́yìn fatiha báwo láti ṣe ṣàtúnṣe sọ láti wà nínú kọjá pé ńgbà tá a rán títí àti ìrùpọ̀ àjẹpá sùrèké súrà wa tá a tá a rántí tẹ́lẹ̀ tọ́ba àjẹpá àti ìrùpọ̀ kó tó di pa rántí pé a máa gbé súrà lórí fatiha ṣáájú kó tó di pa àrùkù ẹ má bá sọ láti yìn lọ ìmọ̀ tó bá kú dẹ̀dẹ̀kẹ́ sálámà ẹ ní ẹ ti ṣe tẹ̀síáhùd àmọ́ ẹ̀ ní sálámà dípò kẹ́ sálámà ẹ forí kalẹ̀ lẹ́ẹ̀mejì ẹ bá ti wá gbórí sókè ẹ wá ṣẹ̀ṣẹ̀ sálámà ẹ ṣe ìforí kalẹ̀ gbàgbé ẹni tó dín nǹkan kù nù sọ̀lá eléyìí tí máa wáyé ṣáájú kó tó di pa sálámà tẹ bá ti ṣe bẹ́ẹ̀ ẹ ti ṣàtúnṣe ààyè tó fẹ́ bọ́ sínú sọ̀lá tì yín nìyẹn. Jazakumullahu khairan. Hello. Wa alaikum salam. Kí ló kọ́ ìmọ̀lá tí ń bèèrè? Wọ́n lè ní pé látẹ́kù. Kí ni bèèrè yín? Ẹ̀rọ tó fẹ́ kọ́ ìfẹ́sọ̀ ní ṣe ìlọ́rọ̀ ọ̀dọ̀kú. Ẹjọ́ fẹ́sọ̀ àkọ́kọ́ ni pé tó bí bá ti bímọ, ogójì ọjọ́ ní nǹkan máa ṣe nǹkan ọmọ àbí. Ìké ìfẹ́ pé ẹ̀jẹ̀ ẹ bá ìgbàfẹ́sùn ẹlẹ́kejì nípa ẹran léyà ní ìtọ́bẹ̀rẹ̀ pé ṣé ṣé ẹni tó bá pọ̀ ọjọ́ léyà ṣé ní aláàjọ ọjọ́ bá pọ̀ lọ́jọ́ fìdí léyà ni àbí ṣé ọkọ ní ìṣe ń tilẹ̀ ṣé ṣé ìṣe ìlànà lọ́jọ́ ní àbí àbí àdáadáa ìjọ àwọn lọ. alhamdulilayi obìnrin tí ó bímọ tó jẹ́ pé ẹ̀jẹ̀ bí máa ń jáde fún ṣé dandan ọgbọ́dọ̀ dúró dogójì ọjọ́ mi rárá kì ṣe dandan ó lè bímọ lónìí kẹ́jẹ́ ó sì dá lónìí tẹ́jọba ti dá yọ̀wọ̀ yọ̀ mà sí lọ. ètò túmọ̀ sí pọ́sẹ̀ méjì tẹ́ wí nǹkan tó pọ̀ gbogbo ìgbà tẹ́jọba ti dá yọ̀ lọ wẹ̀ yọ̀ bẹ̀rẹ̀ sí sí lọ. àmọ́ tí mo gbójú ọjọ́ àbọ́kọ́tọ̀ ọjọ́ ètò ìmáàmù Malik sọ ó ní í ṣe pẹ̀lú tó bá pẹ́ tí ó tètè dá ìgbà wo lóbìnrin ó dúró dà tá a fi sọ wípé ẹ̀jẹ̀ bímọ náà ní í sìn wá fún gbogbo ọjọ́ ti pé á sọ pé kó lọ wẹ̀ ẹ̀jẹ̀ tí ń wá lẹ́yìn rẹ̀ á kà fún ẹ̀jẹ̀ ní tó ti sọ pé ọgọ́ta ọjọ́ á sọ pé lópin ìgbà yẹn bá sì ń wá fọ́gọ́ta ọjọ́ ẹ̀jẹ̀ náà ni àmọ́ bọ́gọ́ta ọjọ́ bá ti lé á sọ pé ẹ̀jẹ̀ àárẹ̀ ní kọ́wé kọ́mọ̀sí náà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹran iléyá eléyìí tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ṣe lára àwọn àmì tó ń ṣàfihàn ẹ̀sìn Islam eléyìí tá a wọ́n ti ká pa lọ́jọ́ léyà lọ́lọ́lá jù ní àbí jọ́ kejì ìjọ́ kẹta jọ́ kẹrin bákan náà ládàá wọn rí rárá o ẹni tó bá pa lọ́jọ́ léyà ó ní ládàá ju ẹni tó pa ńjọ́ kejì ìjọ́ kẹta àbí jọ́ kẹrin lọ tó ń ti pé ìjọ́ léyà àtijọ́ mẹ́ta lẹ́yìn rẹ̀ gbogbo àwọn ọjọ́ tá lè pa ẹran léyà ni ṣùgbọ́n ẹni tó pa níjọ́ alákọ̀ọ́kọ́ kò dàbí ẹni tó pa níjọ́ ẹlẹ́kejì ẹ̀kẹta tàbí ẹ̀kẹrin torí pé àwọn òfin nínú ṣẹ̀ríà wọ́n pè wá lọ síbi ká máa yára tẹ̀lé àti mú òfin ọlọ́run ọba ṣẹ ọdájú pẹ́ni tó sì pa lọ́jọ́ léyà ń yára mú òfin ọlọ́run ọba ṣẹ jẹni tó pa ń tọ́kè jùlọ àbí tọ́kẹta àbí tọ́kẹrin náà. wọ́n ní ẹ kí ni ìyàwó ni àwọn ẹlẹ́kọ̀ọ́ sí olórí ẹbí àwọn tí ó fi tipátipá bá ọmọbìnrin kékeré kan lò àmọ́ kò sàrédé sí bẹ́ẹ̀ bí ó ṣe wọ́n ní orí bẹ́ẹ̀ lọ́wọ́ àti wọ́n fi dá mọ́ ẹ̀wọ̀n àmọ́ èyí sì wà nídìbò lẹ́sìn tí ọmọ yìí padà wà kú ṣé àwọn wà lọ gba olórí ẹbí àwọn nínú ọgbà ẹ̀wọ̀n ni àbí káwọn fílẹ̀ bẹ́ẹ̀ lórí pé iṣẹ́ tí ọ̀rọ̀ tí wọ́n ti kàn yìí wọ́n padà jọ bí ẹni kó dòdò ni. kò sí tàbí ṣùgbọ́n pé ẹ̀sùn tó ń fi kàn jódodo kàn jódodo ọ̀daràn ló lórí ẹbí yín nítorí pé ẹ fẹ́ ìtumọ̀ pé ọjọ́ òdodo òun náà ni pé ọ̀ràn rẹ̀ ó lékele àmọ́ ti kọ́kọ́ jọ̀dá so obìnrin tí èsì ìyàwó èèyàn kò bá tiẹ̀ jẹ́ akóbàtẹ́bí kò gbọ́dọ̀ bá lò láì jẹ́ pọ́jẹ́ ìyàwó rẹ̀ ámọ̀síwọ́sí pé á pèèyàn ló lórí ẹbí ẹ̀fọ́ dáràn só lórí ẹbí nìyẹn so irú rẹ̀ ọ̀yẹ́ lákóbàtà àánú ẹbí à ń bọ̀sibọ́sí páàfìsọ lórí ẹbí so ẹ jẹ́ kí ìjọba kó fìyà tó bá tọ́ sí kí wọ́n fi jẹ́ kí lẹ fẹ́ lọ gbọ̀daràn lẹ̀ sí tẹ́ bá tún gbà á lẹ̀ tó sì tó ju bẹ́ẹ̀ lọ ńkọ́ so lẹ́yìn náà ó tún ti wá dájú kó ṣe kó pààyàn torí lábẹ́ òfin ọlọ́run ó fi tipátipá báyàn lò ó ti dáràn ńlá ọ̀ràn ńlá wá bí bàbá àtìyọ́ ọ̀ràn àwọn ń pè ní asèrò àyà ọ̀ràn tó dá òun ló búrẹ́kẹ́ tó jásíkú so àsọpọ̀ náà ló tún pààyàn torí ìdí eléyìí kí alẹ́ fẹ́ lọ gbà á lẹ̀ ọ̀daràn ló máa ń gbọ̀daràn lẹ̀ o eléyìí ẹ jẹ́ kí àtọ̀tọ̀ sí ọjẹ́ tonti pé láyé bíi ìtàn máa fìyà jẹ́ lábẹ́ àwọn òfin táwa ń ṣe láwọn ìlú wa gbogbo orílẹ̀-èdè wa gbogbo yẹn so ìyá tá bá fi jẹun kò ní jẹ́ kí aburú àti ìbàjẹ́ rú rẹ̀ ó máa ṣẹlẹ̀ má nítorí pé wọ́n ní ẹni tó bá ti mọ̀ pé yóò jẹun wọ́n máa sì wà hù so àwùjọ ọwọ́ da ṣùgbọ́n lọ́dọ̀ tọ́lọ́n kò tí ì jìyà o torí pé òfin tá a fi fìyà jẹun kì í ṣe tọ́lọ́n constitution kankan tá a gbé kalẹ̀ tá a fi fìyà jẹ ọ̀daràn kì í ṣe tọ́lọ́n àmọ́ yóò di ká máa gbáyé gbádùn tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmù á sọ fún pé ó tún kù palẹ̀mọ́. láti kájọ làṣàgámù Ogun State wọ́n sọ wípé arákùnrin kan bẹ̀tẹ̀ pé ní iṣẹ́ tí ó mọ́ ṣiṣẹ́ ẹ̀wọ̀ tó bá ti di ní alẹ́ yọ́kan gbogbo sọ̀ládù zoro ashri mọ́gírì ìṣá yọ́kan gbogbo ọkàn tó bá ti dé lálẹ́ wọ́n ní sí irú sọ́lá yìí sí sì pé ó jẹ́ ìtọ́wọ́ gbàlagbà ṣẹ̀ríà. àkẹ́sọ̀ nìkan ẹni yóò ti ń kájọ làdùn gbogbo àwọn èèyàn láwùjọ wa gbogbo ọ̀pọ̀lọpọ̀ ní wọ́n ń sọ láti lásìkò rẹ̀ wọ́n máa fi ráàrí ni eléyìí lọ sọ di ẹni tó ń sẹ́lọ̀n torí pé ọlọ́run bá ṣẹ́bi fún wa nínú Al-Qur'an ó ní fawailun lil musallin alladhina hum an salatihim sahun ó ní wáìlù kó máa jẹ́ ti àwọn olùṣe sọ̀láàtì àwọn ẹni tí máa fi sọ̀láàtì wọn tó máa fi falẹ̀ tó máa gbàgbé rẹ̀ àwọn á ní wáìlù yìí al-Imam Ibn Kathir wọ́n gbọ́rọ̀ wa àwọn olùmọ̀ wọ́n ní àyè burúkú kan nínú náà jahannam tó kò sí ní tán sọ sínú rẹ̀ tí ọ̀yọ́ kọ́lọ́ ń sàánù wa torí de lẹ́yìn ọlọ́ni inna salata kanat ala al-mu'minina kitaban mawquta ọ̀ràn èèyàn tá a dásìkò sí ni sọ̀láàtì jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo a máa fi sọ̀láàtì ráàrí a ní sí lásìkò rẹ̀ ọmọ jápọ̀ ó ń ṣe ra rẹ̀ ni o wàláì yóò sẹ́ni kankan ọwọ́ anítọ̀ tún sàn lẹ́gbẹ̀ẹ́ ẹni tí ì tiẹ̀ ṣe rárá sọ́lọ́ wọn á sọ pé sọ̀láàtì báṣubàṣu ló ní kẹ́ẹ̀ṣe kí ló fẹ́ ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà sọ̀láàtì rẹ̀ ò ní kankan tó ń fi ṣe fọlọ̀ ara rẹ̀ lọ fẹ́ sànù tó bá sin lọ́n kó lè bá a sórí rẹ àìsín lọ́n ó túmọ̀ sí pé ìwọ náà lọ́ọ́ dáyà rẹ jẹ ní ìjẹun sì jẹ. wọ́n ní kí ni àwọn lè ṣe pé bàbá àwọn wọ́n ní kí àwọn ọmọ ọwọ́ sókòtò àwọn lẹ̀ nígbà táwọn sì gbọ́ yé pé ní kéèyàn gbé sókòtò ní tọ́da bàbá ìyàbá àwọn ń gbé àwọn ṣépè nígbà tó wá yá ìwọ́n sọ pé ní tí ọba ti padà sí ti mọ̀ sọ̀rọ̀ máa kọ́ ọ̀kalẹ̀ gẹ́gẹ́ bí ọmọ wọ́n ní kí ni káwọn ṣe lórí ọ̀rọ̀ ọ̀gá náà. àkọ́kọ́ tí yín tí ọlọ́run bá ń fẹ́ ká sí tó bá takun tí bàbá wa ń fẹ́ ká sí tọ́lọ́run la gbọ́dọ̀ tẹ̀lé o bàbá wa yẹn kò sí tàbí ṣùgbọ́n tí ó bá ti di àkóbá tí ó kó bá wa tí ó mú ká lu gbọ́ ọlọ́run tá a wá sórí ibú sàǹsàn bàbá wa a ní tẹ̀láṣẹ rẹ̀ o torí òfin ọlọ́run sọ pé la ta'ata li makhluqin fi ma'siyati al-khaliq a gbọ́dọ̀ gbọ́rọ̀ sẹ́dọ̀ ọlọ́run kan lẹ́nu ní ìgbọ́rọ̀ sí ni lẹ́nu tí ó mú ní sẹ́lọ̀n hmm, bàbá bàbá tá ń béèrè ń parẹ́ àti gbogbo bàbá ẹja bẹ̀rù ọlọ́run ẹ̀yin kọ́ lẹ làlùjánà tó máa ń fẹ́ wọ̀ ẹ̀yin kọ́ lẹ níná tó máa ń bẹ̀rù ẹ̀yin náà ó sì dá mi lójú pé wù yín láti wà lùjánà kò wù yín láti wọná òfin ọlọ́run ju bàbá lọ òfin ọlọ́run ju ìyá lọ òfin ọlọ́run ju gbogbo ẹnikẹ́ni lọ ó ju ìjọba lọ ó ju ọba lọ ó ju baálẹ̀ lọ òfin ọlọ́run ò sí má tẹ̀lé àfi téèyàn bá fẹ́ ṣoríire torí ẹ̀ tọ́lọ́run bá ṣòfin a dá kọjá nítorí ká má bàa sórí ibú àwọn ọmọ yín tó fẹ́ ṣẹ̀sìn ẹjẹ́ wọn rẹ́sìn sí ṣe wá rí gbogbo ìpè tẹ́ ń sẹ́ wọn ara yín lẹ́ ń sẹ́ fún ọ torófin ọlọ́run sọ pé tá a bá ṣépè fẹ́ni tí ọ̀lẹ́tọ̀ sí yọ padà fàbọ̀ sórí wa ni o tẹ ẹ bá wá ṣe tẹ ẹ ní ẹkọ ọmọ lọ́mọ nítorí kọ̀ọ̀bá àṣẹ ń tẹ̀yìn fẹ́ ó dájú wípé ẹ̀yin lẹ́tún ṣe ra yín o wọ ọmọ sáàmà ti kọ bàbá rẹ̀ ń bàbá lọ́nà tó ṣe pé tí bàbá ń bá kú ìwọ jogún ẹ̀ òun kọ́ ọlọ́mọ kò ní jogún rẹ̀ káípẹ́ wọ́n ló kú ṣáájú rẹ̀ ọlọ́run ọba ní òfin òun agbọ́dọ̀ tẹ̀lé kul ati'u Allaha war rasul fa in tawallaw fa inna Allaha la yuhibbul kafirin sọ fún wọn pé ẹ tẹ̀lé tọ́lọ́ ẹ tẹ̀lé tà nàbì sallallahu alayhi wa sallam tẹ́ ẹ bá wá kọ̀ tẹ́ ẹ tàkìtì pàkọ́tà ti tẹ̀lé tọ́lọ́ àti tẹ̀lé tà nàbì ajẹ́ pé kẹ́ ẹ lọ mọ ọlọ́run nífẹ̀ẹ́ sáwọn kèfèrí ẹ̀ ń bá ti kọ̀ láti tẹ̀lé tọ́lọ́ tẹ̀lé tà nàbì ó ti ọkọ́ pàtàkì fún ẹ̀rọ ń fi oṣù nígbàwọ̀ ètò yìí ọlọ́pàá ní sanwọ́lẹ̀ sàn dáadáa láyé àti náà ti ọmọ ọkọ́ pàtàkì fún àwọn ṣẹ́fẹ́ wa samahatu Dr. الله قوتهم على الخير ألم كنا في كل تاري وقبلوا إدادا تجيب دي من دبر الفائق بني سبحانك اللهم وبحمدك أشهد أن أستغفرك وأتوب إليك وعليكم السلام ورحمة الله وبركاته